أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع إفضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته Adúpẹ́ fún ọlọ́run ọba, ọba tí ó tẹ́ ẹ̀mí wa di एकांचे मी यानं करत आहे لنا هذا لون صورة التحرير ولي لنا من أوسط الجنية قال لي يا أيها النبي كلمة تحرم ما أحل الله لك لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قال يا أيها النبي هو أجسي الله لما تحرم ما أحل ما أحل الله لك kíni bí tó ṣe ń ṣe léèwọ̀ ohun تبتغي مرضاة أزواجك وأنت وين ولا ويعور والله غفور رحيم ولو وضع وضع لك رجلي وضع أتشعرني أصابني يسر قل يا أيها النبي لم تمنع نفسك عن الحلال الذي أحل الله لك ìwọ àlẹ́bí ọlọ́run kí tó ń kọ fúnra rẹ ohun tí ọlọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fúnra sí ọ. وتبتغي إرضاء إرضاء زوجاتك òun sì yẹ wá ìyọ̀dá àti ìyọ́nú àwọn aya rẹ̀ wallahu ghafurun lak ọlọ́wọ́ bá ọba aláforíjì ni ó ti foríjì ọ̀ rahimu dik abo oníkẹ́ ni ó ní àná akọ̀rọ̀ pé sábàbù nùdúró ayà yìí èyí tí ó jọjú jù nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fà òun ni pé àlẹ́sà àtọ́nà mo fi léwọ̀ fúnra rẹ̀ láti mú oyin lẹ́yìn tó máa ń mú nínú ilé ìfẹ́ náà. Bíntù dá lé èyí tí حفصة أما سيدنا عمر أتي عائشة أما سيدنا أبو بكر وقالوا قال لا تجربوا إن كان من تعتقد من المنظر بين الجهود òun a sì mọ̀ pé alẹ́sà sálà kò ní tẹ̀sí òun pàápàá jùlọ a máa sọ̀rọ̀ pẹ̀lú màláìkà Jibril kò ní fẹ́ kí màláìkà Jibril wá sọ́dọ̀ wọn kọ́ máa gbó òun sí ọ̀gá àsìkò tó bá ti wù màláìkà Jibril lọ máa wá kò ní ibi àkọsẹ́lẹ̀ tó mọ̀ pọ̀ wá èyí bí wọ́n tó fi jẹ́ pé gbogbo ọgbà àlọ́sà àtọ́lá wọn nífẹ̀ẹ́ sí kó máa wà ní mímá àti ìrànlẹ́ títí. sọ eléyìí olùkọ́ tí a lẹ́sọ̀ àtọ́nà ti ní ohun òní mu oyin mọ́ ẹ wá kọ̀kọ́ra rẹ̀ láti mu oyin bẹ́ẹ̀ tó jẹ́ pé oyin rẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀ka oyin lẹ̀ ṣùgbọ́n ó gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn ìyàwó rẹ̀ ti rí wípé oyin tí mo níbẹ̀ yẹn ó lè jẹ́ pé oyin yẹn síwájú kí ó tó di oyin nínú àwọn oyin tọ́kọ̀ mọ oyin nínú yẹn wọ́n jẹ nínú àwọn ẹbí tí ó ìdínú tí oyin rẹ̀ tó ń lu òórùn bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ìwáyà tó wá wípé áyà náà kọ̀kalẹ̀ lórí obìnrin الموهوبة نفسها للنبي èyí tó fi rẹ̀ kọ́rẹ́ fún àlẹ́ ìfọlọ́lá àrùn ọ̀sẹ̀ lọ ìyẹn sábà tó lẹ́nu nípa ti àdí nípa ti sẹ́lẹ̀ àti nípa ìtumọ̀. ṣùgbọ́n lábọ̀ sẹ́lẹ̀ ó ní pé àwọn tó bẹ ẹgbàwọ́rọ̀ náà wá wọ́n kìí ṣe ọ̀wọ́ tó dúró déédéé. àmọ́ nípa ìtumọ̀ ó ní pé tí a lè sọ àtàlà tó nítorí wọn fẹ́ obìnrin tó wá tó fi rẹ̀ sọ̀rọ̀ fún àlẹ́ fàtánà eléyìí ò túbọ̀ sí pé ó ṣe léwọ̀ fúnra rẹ̀ èyí pé ó kàn kọ ohun tí obìnrin yẹn fẹ́ pé àlẹ́ fàtánà tó fẹ́ bákan náà ó wá ní ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wípé àlẹ́ ó fi ẹrú bèrè. tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ èyí tí àgbàkó ni ó bí ọmọkùnrin tí àlẹ́sà àjálà ní Ibrahim lẹ́yìn tó padà sí ní kékeré wípé àlẹ́sà àjálà ṣe arábìnrin yìí ní wọ̀fúnra rẹ̀ torí àti wá ìyọnu àwọn ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí dáhùn pé ó ti láti ọ̀dọ̀ ìmọ̀ òun náà bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó ṣe déédéé ṣùgbọ́n òmúnádókò lábọn àwọn tí wọ́n gba àdéhùn náà wà wọ́n wà lọ. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ọlọ́run tó ní yá ayọ̀ nàbí lánàá àkọ́ pé ìpè tí ọlọ́run máa ń pe àlẹ́bùsọ àkọ́lẹ̀ ìpè ìwọ àlẹ́bí ọlọ́run ó pé kọ́nà mẹ́ta a sì tànàyé rẹ̀ bákan náà ni pé tí ọlọ́run bá ń pé ìwọ àlẹ́bì yìí ti àlẹ́bì nìkan ló ń bá sọ̀rọ̀ àti àwọn àlòmọ́ rẹ̀ gẹ́gẹ́ tó ti wà nínú àyà àtàrí yìí. ọlọ́run ní wàlláhu gbọ̀kúrò lọ́sí ọlọ́run ọba ọba aláforíjì gbogbo nǹkan ọba ti lẹ́tẹ̀ wọ́n á ti máa dárí ju ẹrú rẹ̀ lẹ́yìn àti ọba tí ó bá torí ìdí èyí èyí tó ṣe ìwé ọlọ́run bá ti dárí jọ rahimun bihim ọlọ́run ọba wọn nífẹ̀ẹ́ ni a máa ka àwọn ẹrú rẹ̀ fẹ́ tí ò ní bí wọ́n léèrè tí wọ́n ṣe ní èsì ọjọ́ bí ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ sì ni òní ti ya rẹ̀ jẹ́ wọ́n torí pé ó ti gba tuntun bá wọn náà. lábẹ́ bí kí a ṣe ẹ̀kọ́ léèwọ̀ kò túmọ̀ sí pé ibi tá a ti léèwọ̀ yẹn èèyàn ló jẹ́ gbogbo àwọn nǹkan tí a lè máa ṣe léèwọ̀ ní ti jíjẹ àbí ní ti wíwọ̀ èèyàn kọ̀ọ̀kan lásán ní bí ọ̀rọ̀ kì í ṣe wọ̀ ní nítòótọ́ sọ ṣíṣe nǹkan léèwọ̀ fún ara èèyàn èmi rí pé ibi tí èèyàn ti lé wọ̀ ni èèyàn wọ̀ ni lódodo ní ti tara rẹ̀ lórí pé ọlọ́run ní irú àwọn nǹkan báyìí ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ tí ọlọ́run kọ̀ bẹ́ẹ̀ sì ni irọ́ ni torí pé kì í sòdodo ni pé nǹkan náà rẹ̀ wọ̀ ni ọlọ́run ní wà nílẹ̀ hùn lẹ́yà kù múlẹ̀ nínú kọ́wùlì wọ̀ fún ọ. nǹkan wọn kọ nínú ọ̀rọ̀ èyí tí ò dáa ni lọ́sọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni ìrọ̀ ni àdápa torí pé kìíní yẹn kò dájú pé èèwọ̀ ni bákan náà ọba ó bá àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀kọ́ léèwọ̀ àbí ṣe èèwọ̀ ọlọ́run bá wọn rí nínú alukur'an ní ọ̀nà tó pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó ní wàdà àtàkùnú لما تصف ألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب ẹgbẹ́ ti máa sọ nínú àwọn nǹkan tí ẹ ń ròyìn pẹ̀lú ahọ́n yín ní tìrọ́ wípé nǹkan báyìí ẹ̀kọ́ ni nǹkan báyìí èèwọ̀ ni kò sí nǹkan kan tẹ́ gbàlérò pẹ̀lú ilé ìlú pé tẹ́ ẹ lè dá àdápa ọ̀rọ̀ kó lórí ọlọ́run ọba yìí pé ọlọ́run ọba ló fi ló ti rẹ̀ bẹ́ẹ̀ sì ni kì í ṣòdodo ọlọ́run ni kún ara ẹ̀kùn máa ń dáná máa wù lọ́kùn mẹ̀rẹ́sìn فجعلتم منه حراما وحلالا قل آه الله أذن لكم أم الله تكفرون وقل والله تكفرون ipe ẹ̀ẹ̀rí àwọn nǹkan tí ọlọ́run ṣe lárúkì kí fún yín tẹ́ẹ̀ fi omi nínú wọn tẹ́ẹ̀ sọ pé ẹ̀tọ́ ni tẹ́ẹ̀ fi omi di àṣewọ̀ ọkùnrin pé kí ọlọ́run ọba ló fún láti wọ̀ ìkẹ́kẹ́ ìpele ìlú ẹ̀tọ́ fẹ́ ìpele ìlú ìwọ̀ àbí àdápayọrọ ń sọ fún lórí ọlọ́run pé ọlọ́run ló sọ so tí èèyàn bá ti nǹkan léèwọ̀ fúnra rẹ̀ ìpẹ̀jẹ́ lásán ni ìṣẹ́fẹ́ ìrìnàlẹ́ lóko ni. náà bákan náà ìṣe ẹ̀tọ́ léèwọ̀ àbí ìṣe èèwọ̀ lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìbúra ó pa dandan kí ẹni ó ṣe bẹ́ẹ̀ kó ṣe kàkà lẹ́yìn ìgbà tí. o bá ṣe ìrònú padà tó ti fi bá ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ṣe kàfàrà ìbúra tó bú. torí pé ọlọ́ni láyò àfihàn ọlọ́run bìlọ́wí sí àyèmánìkùn ọlọ́run ọba ò ní bí yín ní ìbúra tọ́kẹ̀ jábọ́ lẹ́nu pé ẹgbẹ̀rún rẹ̀ gẹ́gẹ́ bí ètò ẹ̀mọ̀ nǹkan nínú ọ̀rọ̀ wàláì lágbájá ti bá wàláì lánàá ọ̀rẹ́ mi gbogbo orú àwọn wàláì wàláì fẹ́ lọ sọ yẹn ìyẹn ọlọ́run ní bí ilé rẹ̀ wàláàkín yọ àkíndùkùn ìlà àkọ́kùnrin ẹ̀yà ṣùgbọ́n èyí tọ́lọ́run obìnrin ó ní èéfí ẹ mọ̀ọ́mọ̀ pàápàá búra lórí ìtẹ́lẹ̀ tọ́lọ́ ní kàkà kàkà fáárọ̀ tó ìdílé náà kàfàrà irú nǹkan bẹ́ẹ̀ ò ní báyìí báyìí báyìí báyìí torí bí èyí gbogbo ìdúrà tí èèyàn bá bú kàfàrà bẹ̀rẹ̀ tó ó ní ipò àm mẹtẹ̀ẹ̀kìn min awsat ma tu'iluna ahlikum ó ní kẹ́ẹ̀jẹ fún àwọn tálíkà nínú àwọn oúnjẹ kẹ́yìn náà máa ń jẹ láàrin ara ẹni kẹ́yìn kọ́jẹ́ tó ń lẹ̀ máa ń jẹ jù òun náà lè máa ń kó àwọn ará ilé yín àwọn ẹbí yín jẹ áwòkìtì wọn tó hùm àbíkẹ́ ẹja kan bọ̀ wọ́n lọ́rùn nínú àwọn akọ̀tẹ́yìn náà máa ń lò láàrin ara yín àwọn tàhírí rọkọ̀bà àbíkẹ́ ẹkú òkun ọ̀hún lọ́rùn ẹrú eléyìí ó ní ìtàn ọ̀rọ̀ tẹ dá lórí pé ẹ búra. فمن لم يجد فصيام ثلاثة أيام ẹni ò bá wá lè ṣe èyí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárí sọ yìí tí ò bá lágbára àbí kò tiẹ̀ rí oúnjẹ tí ó fún tẹ́líkà àbí kò rí aṣọ tí ó fún tẹ́líkà àbí kò tiẹ̀ wá rí ẹrú tí ó bọ́ fún ẹrú ní ọrùn rẹ̀ ẹ wà gbáwẹ̀ ọjọ́ mẹ́ta eléyìí òní yóò tán ọ̀rọ̀ àtẹ̀dá lórí pé ẹ̀bùra. bákan náà ìbáwọ̀ ọ̀rọ̀ wáyé pé àdéhùn fún ọgbà wà lóye fún ọgbà lórí ayé yìí àlẹ́bí ọkọ̀ òkè ẹ̀rú lórí ẹ̀rú bèrè lórí ọba onye وليس لأحد أن يحرم ما أحل الله ẹnì kankan ò ní àṣẹ láti sọ ìtọ́nà ìṣẹlẹ́tọ̀ di èèwọ̀ bẹ́ẹ̀ sì ni ẹnì kankan ò ní àṣẹ láti sọ ìtọ́nà ìṣẹlẹ́wọ̀ ẹ̀tọ́ torí pé ìwọ ọlọ́run ni. فإن فعل الإنسان شيئا من ذلك gbogbo ẹni tó bá ṣe nǹkan kan nínú nǹkan báyìí لا ينعقد ولا يلزم صاحبه ohun tó ṣe léèwọ̀ yẹn kì í ṣe wọ̀ ohun tó ṣe lẹ́tọ̀ọ́ yẹn kì í ṣẹ̀tọ́ ṣùgbọ́n tọ́ba ẹni búra àbí kò ṣe ẹ̀wọ̀ abúra ó kàn sọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ní olùrànlọ́wọ́ yín láti ràn yín lọ́wọ́ torí pé ẹrù rẹ̀ ní onígbàgbọ́ sì ní ní ọlọ́run ọba yóò forí sí i ينصركم على أعدائكم لا ينال لي أعواتين ومسجل لكم سبل الخلاء yóò wá ṣe ọ̀nà tẹ́ ìfìlérè jẹ yóò ṣe ní ìrọ̀rùn tó yín nílé ayé àti ọ̀run wọ́n wọ́n lè àríwò àti torí pé ọlọ́run ọba ọba ni omi ọba olùmọ̀ tó mọ gbogbo nǹkan kò sí tí ó pamọ́ nínú àwọn ẹsẹ̀ ní alhakim omi ọba ọ̀jọ̀gbọ́n yóò sí ohun tí a lè rí nínú láti ṣe nínú gbogbo tọ́lọ́run ọba ń ṣe ní gbogbo ń tán payé láfẹ́ àti ń kọ̀ fún gbogbo ẹ̀ pátá torí pé àǹfààní bẹ níbẹ̀ fún yín. lẹ́yìn náà nígbà tí ọlọ́run ní òun ní ọba olùmọ̀ òun tí kọ̀kọ̀ àti ìbábá gbogbo wa ọlọ́wà ni wà àtàrwà nàbí ìlà báàkì àtúwádì àdìsá فلما نبأت به وأظهره الله wà عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير أرني روالتي والنبي صلى الله عليه وسلم نبأتي يوسف tó fọ̀rọ̀ pamọ́ sí ọ̀kan nínú fàlámà nàbà àgbègbè wọ́n wá sọ ọ̀rọ̀ náà jáde pẹ́lú mi nínú àwọn ìyàwó rẹ̀ wà á bára lọ wà àlẹ́ ọ lágbájá báyìí báyìí báyìí báyìí nígbà tí sọ̀rọ̀ náà nínú àwọn ètò ọjà ni lórí àwọn nǹkan ọ̀yọ̀ kan tó ń fi pamọ́ sí lọ́wọ́ pàlámà nà bá àhàbì nígbà tí a lè fa àkọ́lá ìpè tó wá sọ fún pé ọ̀rọ̀ tí mo sọ fún ọ nípọ̀kọ̀ oṣù sọ́jà kì í fẹ́lú mi lágbájá ló ti sọ fún kọ́lẹ́ mẹ́m àgbà àtàhàgbà ó ní ta ló fún ọ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ta ló fún ọ lóròyìn pé mo sọ mo sọ̀rọ̀ fún un kọ́ọ̀lá nàbàání àlàáfíà ìsàbíyì ọlọ́run ọba ọba olùmọ̀ tọ́mọ kọ̀kọ̀ àti gbangba olókùnkùn sọ fún mi ọba tí ó fún wa ní ìròyìn gbogbo nǹkan ìṣòro jẹ́ nílé ayé àtijọ́ ọ̀gbẹ́lẹ̀ àṣẹyàmọ̀ òun ló fi hàn mí ló fi mọ̀ mí. àfa onímọ̀yẹ́ kà ó ní wà ìtàkọ́rọ̀ nàbí ìlà zọ̀jẹ́bì Hafsa rọ́bì ọ̀lá wà á nà nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó ṣe ọ̀rọ̀ àṣírí tọ́tọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ hafsa ipe ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ sọ fún mọ́tọ̀tẹ́ nìkan فلما أخبرت به عائشة nígbà tí ọwọ́ sọ ọ̀rọ̀ náà tí wọ́n jọ sọ pẹ̀lú àìlẹ́sà àtọ́lẹ̀ ní kọ́ńtọ̀ هو عثمان شعبي امام الشرقي امام الشرقي وأطلعه الله على الإنشاء والحكمة ولو ما فيما عليه صلى الله عليه وسلم في أسئلة وتطيعه وتستطيعه بالإنشاء اعلم حقك بعض ما اخبرت به هو قياسا في اصبعي اصبعي لبدا واعرض عن اعلامها بعد àbá ṣùgbọ́n èkejì èyí tó kù ọ̀lẹ́sà àtàlàwò mẹ́nu bá ó ní lórí rẹ̀ فلما أخبرها بما أخشى من الحديث وبني بعدها نزع كما كان ينتصر وعائشة قالت من أخبرك بهذا؟ إليه نقول إليه قال أخبرني الله العليم الخبير ọlọ́run ọba ọba olùmọ̀ ọba tí a máa ní ní ìròyìn téèyàn bá ṣe ní pọ̀pọ̀ àti gbangba òun ló fi fún mi. kàlẹ́bí la tẹ́fà àlẹ́yìn kọ́ọ̀fìà ọba tí nǹkan kan pamọ́ fún. àyà yìí ó fi yé wa pé ẹ̀lẹ́sà ọ̀sán náà ó fi ọ̀rọ̀ àṣírí kan tó ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ hafsa ẹ̀lẹ́sà àgbẹ́dà ó mọ ìdí tó ti jẹ́ pé nínú àwọn ìyàwó ẹ̀ hafsa lọ́yẹ̀ láti sọ ọ̀rọ̀ àṣírí kan bóyá wọ́n bá sọ pé mi ì nínú wọn ọ̀rọ̀ náà kò burú ju ìgbésẹ̀ ìyàwó rẹ̀ àwọn afáàní kí ni àti ilé ìwọ ni àdéṣà àtọ́nà ìṣọ̀kan ọ̀sán nínú wọn wọ́n fi hàn sí sábàbù nùzúù èékà ta àkọjá wípé ọ̀rọ̀ omi tí àlejò máa ń mu ní ọ̀dọ̀ ọdẹ ìwọ̀n ọ̀gá òní pé àlejò sọ fún ọ̀sán ìṣòro bẹ́ẹ̀ ti rí ní tí mo mọ̀ wọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí mo bá fi rò àlàáfíà rẹ̀ ká kò sí ìkẹta tí mo ti rò rẹ̀ ó ní mo máa ń lọ lọ. ṣùgbọ́n látòní lọ mo búra ìlú mo mọ́ ṣùgbọ́n wà ó wọ́n ọ̀gbẹ́dẹ̀ ọ̀gbẹ́dẹ̀ kẹta. wẹ́ eléyìí ó ti gbà ṣùgbọ́n ọ̀rọ̀ náà ó tóbi jù bẹ́ẹ̀ lọ torí pé ọ̀rọ̀ pé àgbòyìn àmóyìn kò tó ń tó ti jẹ́ pé a kè ní nǹkan àkíní. àwọn afá wa àwọn afá lè lè tó jẹ́ pé ó fi mí lọ́kàn balẹ̀ tó wù gan wọ́n ní pé àdéhùn ọ̀gá ọ̀sẹ̀lá àwọn àrólé rẹ̀ kò sọ nìkan pé kí n bá pípa ẹni tí ó gba ìlú mi. lóòótọ́ lóòótọ́ àwọn àkẹ́sí ó fẹ́ túmọ̀ síbi ọlọ́run ọba ti tó yẹn ìṣesí àlẹ́fẹ́ àtẹ́lá níbi ìfẹ́ tó ní sí àbúbọ́kà àti ọ̀rẹ́ tí ń bá a ṣe ọ̀rẹ́ orí òsùn tí wọ́n jọ wà lọ́gbàtìkù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórí tó jọ máa jíròrò. pẹ̀lú Umar ibn Khattab léè tó ti jẹ́ pé nínú sísọ́mọ́ yẹn Umar náà mọ̀ pé Abubakar ó jù lọ níbi sísọ́mọ́ fún alẹ́ sọlọ́wọ́ àdúgbò bákan náà nínú àwọn àṣejí ó ní ìgbà tí àìmẹ́fà àfẹ́lẹ́ ìgbádùn ó ní kí sẹ́yìn Abubakar. tó kí òun fáwọn àjọmọ́ ẹ̀kọ́ ti fò ní mọ́síláàbí tó ń tó yẹ káàdì bí ọ̀jáde tó jẹ́ pé ara àlẹ́ǹkà àtàlà kò le láti lè jáde wá. wọ́n ní ìwọ Aisha sọ fún lágbájá tó kọ́sọ̀ fún àkùbákà tó kí òun fáwọn ènìyàn. ìbẹ̀rẹ̀ náà ni ọmọ rẹ̀ Aisha ló sọ fún àlẹ́ǹkà àtàlà pé o ṣe ọ̀nà tí ló dé tán òní tí ó mà tó kí o fún àwọn èèyàn tó ti mọ bàbá mi pé tó bá ilé dúró níbi tó níbi tó o máa ń dúró sí láti kẹrin ẹni rẹ̀ ò ní ìgbà ẹkún ní ọ̀nà ọ̀sán lórí rẹ̀ ṣùgbọ́n àlẹ́sẹ̀ àtàlà òkòkòrò sí ìyàwó ẹ̀ ẹni ẹni ọ̀sán fún àwọn wákàtí pé ó kí òun fún àwọn eléyìí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́yìn ànábì o àbúbákà lọ́kàn. bákan náà ó ní ẹnìkan tí àlẹ́fà àpẹ́lá tó kí òun lẹ́yìn rẹ̀ rí ó ní ẹnìkan tó tó tí àlẹ́fà àpẹ́lá tó kí òun lẹ́yìn rẹ̀ rí. nínú rẹ̀ lásìkò àìlera yẹn omi àlẹ́kọ̀ọ́ àtọ́nà lọ sódì gbogbo àwọn ẹlẹ́pẹ̀ tọwọ́ mọ́sálásí lọ́wọ́ pé ó kọjú sílé àwọn sàhábẹ̀ rẹ̀ ó ní gbogbo ẹ̀ ní tí ó sì pátá àyàfi lẹ́pẹ̀ tó kọjú sílé Abubakar. eléyìí ó ní ìtumọ̀ ní ìṣesí ṣùgbọ́n ní kíkọ jáde ẹ̀lẹ́sìn àtọ́nà wọ̀ sọ́ọ́ àwọn ọ̀sán ní àsìkò tí àlẹ́sà àtàlà ìfẹ́ sọ ní àsìkò tó ní fún kọ́lámù wá àti ìwé dákàdá wọ́n kọ ọ̀rọ̀ kẹsí ní ẹ̀sìn wọn. Ìfẹ́ tí wọ́n bá ilé tẹ̀lé wọn ò tó sọ̀rọ̀ mọ́ títí Ṣùgbọ́n ìyẹn kan ń ṣẹlẹ̀ láàrin àwọn sàhábẹ́. Ìfẹ́ àà ah, kò sí ọmọ ànábì ṣe ní ìpàdánlọ́kọ̀ kan kankan fún wa ní ìsìn kùránì ti tó wa èyí ọlọ́pàá tí àdọ́sọ àtọ́nà ti ní tó ń kálùkù ó ti dèdè wájú òun kí pé kò sọ ẹni máa ti yẹ̀ níwájú àdéhùn sọlọ́lá onu àrólé lẹ́yìn yìí lẹ́yìn rẹ̀ Umar ní àrólé ohun tá a ti mọ̀ ní pé ọ́sà àti àbúgbàtà wọ́n tún mọ́ wọn torí pé wọ́n jọ ara wọn lọ́wọ́ lórí kí àlẹ́sà àtàlà ó fi lé lọ́sì fẹ́ràn sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó rẹ̀ Zainab binti Jahsh Zainab binti Jahsh yìí òun kì í ti Arab kì í ti Arab wọ́n mú lójú ogun ni ó wá jẹ́ ọmọ ọba àwọn tí àlẹ́sà sálàmùdàgbà jáde. Ànábì wa sì kẹ́ tó ipò tó ní nínú àwọn èèyàn rẹ̀ lànàbí wa tú ọkọ̀ lọ́rẹ̀ ẹwà tẹ̀. wọ́n sì ròyìn ẹwà Zainab ibn Jahsh bákan náà ó ní òun àti àìsàjọ ń ṣe competition níbi ìfẹ́ tí àdẹ́sà àtọ́lẹ̀ ní sí àwọn ìyàwó ẹ̀. débi pé a máa kọjá ní pé ẹnì kọ́kọ́ ẹ̀sùn ọgọ́rùn-ún ló ń pò nínú àwọn ìyàwó àlẹ́sà àtọ́lẹ̀ ṣùgbọ́n ní tó ń bẹ̀rù náà ni zainab ọmọ ọ̀gá so bọ̀ wá sí ẹni tí hafsa tí ó sọ fún mi àbú àìsàn pápá jùlọ sọ wípé ọ̀rọ̀ náà ọkàn bàbá rẹ̀ ó ní ànábì sọ pé yọ jẹ́ àròlé bàbá títí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ànábì yọ jẹ́ àròlé lẹ́lẹ́kejì pé ìdílé tó fi wò ó pé ọ̀rọ̀ yìí fi gbogbo kó o fún àìsà bọ́ ṣíṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ yìí ó ti dàbí ẹsẹ̀ orí pé àmọ́ ẹ̀ lè nípa àpapọ̀ tó ní ní kọ̀ọ̀kọ̀ fún àtìlẹ́yìn ọ̀rọ̀ sọ́kẹ́ tó eléyìí náà ó fi hàn wá bí sílì ó fi mọ jáde tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ àti oníṣẹ́ nìkan torí pé ẹ̀yin gbàgbọ́ dípò ìlú súnmọ́ yín èyí sọ fẹ́rẹ̀ òun náà mẹ́lò míì tó súnmọ́ òun náà tó ń lọ gbàgbọ́ tí wọ́n sọ pé àtúndì mo sọ pé òun lọ́sọ̀ fẹ́rẹ̀ lélẹ́ ìlú òsì lọ sọ fẹ́rẹ̀ bí èmi yóò ti máa lọ rẹ̀ tó etí ó sì ti gbọ́ kò jáde rí mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tẹ́bi ni lọ́dọ̀ ọlọ́run ọba kódà etí ò tóbi tó kò yẹ kó tẹlẹ̀ èdè náà tó ti jẹ́ pé Anas ibn Malik tó jẹ́ ọmọ ọ̀dọ̀ tí àlẹ́sà àtọ́nà máa ní sẹ́yìn gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìyá rẹ̀ tó mú wá fún àlẹ́sà àtọ́nà láti máa rán nígbàtí nítorí kan tó pẹ́ síwájú tó tó délé ìyá ìdílé rẹ̀ ìpè kí ló dé tó pẹ́ ṣé ìpè pé òṣèré lọ òní rárá òun òṣèré lọ àlẹ́sà sábà lọ́dọ̀ onífẹ́kọ̀ọ́ ìyá ìwà ìdílé rẹ̀ pé nínú iṣẹ́ wo lọ́dọ̀ lọ́wọ́ ní owó òní sọ àtúndì àlẹ́sà sábà tó nìkan torí pé iṣẹ́ tí àlejò bá sálẹ̀ fún àwọn àbẹ̀ o láàrin ẹ̀rọ àlejò bẹ́ẹ̀ sì ni kò fi kò ní kó wọn kọ̀ọ̀kan nì ìyá rẹ̀ tó bí ìhàn kọ̀ọ̀kan fún ọmọdé sì ni. tó báwo ni ó ti wá jẹ́ fún obìnrin adélébọ̀ tá a fún tó sì láwọn ìyàwó míì tá kọ̀ fún òye kọ́rọ̀ yẹn jáde ẹlẹ́ẹ̀kẹta ní ẹni pé ọ̀rọ̀ náà tóbi tó bá ilé jáde ìdájọ́ àlejò àkọlẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ náà jáde ó lè sọ sí gbogbo èrò ọkọ ẹnì kọ́kọ́ yẹn bí ó tètè wípé tí ń bá ilé kúkọ́ àwọn olélẹ́yìn ìròyìn lágbájá tí ń bá ilé ọba sọ́gbọ́n náà bá kú àwọn olélẹ́yìn ìròyìn lágbájá ṣùgbọ́n àlejò àkọlẹ̀ ẹgbẹ́ kọ́ lọ ní sọ́rẹ́lì gan ọlọ́run ti fi kága ara rẹ̀ àìmọ́ síwájú ìtẹ́lẹ̀ rẹ̀ ọlọ́lá jù ìbáyé pé a ohun tí ó tẹ̀lé ni ọlọ́run ní tí ànágbèsà àtẹ́lẹ̀ ọ̀sọ̀tọ̀ wípé ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إذا كنت ìkọ̀kọ̀ ni mọ̀mọ́ tí ó tẹ̀lẹ̀ síwájú tó tó tẹ̀lẹ̀ kò sí aburú kàtí ọkàn mi torí pé kó tó wá éjì yẹra kó torí pé mọ̀rọ̀ ń bọ̀. tó wọ́n ní ọ̀rọ̀ tí alẹ́sà sánà tó ṣe ní sírì fún Aisha ní ká hapsa ní ọ̀rọ̀ náà lọ́wọ́ sọ fún Aisha ọmọ Sayyidina Abubakar àyà yìí ó tọ́ka sí àwọn àlámẹ̀rí kan ní ohun tó jẹ́ bíi ìsìnà ìyà ẹni pé àjọgbé àjọkẹ́pọ̀ society. Olùkẹ́ kò sí aburú ìgbẹ́ka àwọn àṣírí dáàfẹ́ kẹ́lòmí ọ̀nà kápọ̀ kan nínú àwọn ìyàwó wa kódà bá níyàwó méjì sí mẹ́ta torí pé ẹni ọba fún ẹni náà làbá sọ̀rọ̀ sọ ilé yẹn kò túmọ̀ sí ipe ẹ̀ńtà àtọ ọ̀sán àrọ̀ àti ikú àdébẹ̀rẹ̀ gbogbo wọn náà lọ́mọ̀ sí àlejò àtẹ́lá àìsàn nínú ìtẹ̀síjì tí wọ́n á lọ dé tó ti bẹ́ẹ̀ sí hafta òun ni àlejò àtẹ́lá ló ń yàn ọ̀rọ̀ àkírí náà. eléyìí rẹ̀ pé tí a bá wà papọ̀ olúkúlùkù ló ní ìwà ara rẹ̀ láti ìjọ gbé àpọ̀ wà ara wa a sì mọ nítorí ẹ̀kẹ́lẹ̀ nítorí ẹ̀kẹ́lẹ̀ nítorí ẹ̀kẹ́lẹ̀ ànábì mọ ẹni tó lè sọ̀rọ̀ fún tí kan ò ní gbọ́ ìdínú tó fi yan Aisha tó ní irú ọgbọ́n rẹ̀ àìsà ọmọ kékeré ni ṣùgbọ́n àhásà tí ọkọ rẹ̀ kú ó ní ànábì fẹ́ ẹlẹ́ẹ̀kì ẹjọ́ òun kìí sọmọdé ó gbẹ́ ju àìsà lọ nǹkan tí ànábì àtọ́lẹ̀ tó wù láti fi ṣe ọ̀rọ̀ àfihàn òun nìyẹn torí ìdí èyí tá a bá fi ọ̀rọ̀ àṣírí kan ọjọ́ mọ́ nǹkan kan tí èdè pé ó ní í ṣe pẹ̀lú àwọn ìyókù kò sí aburú bóyá nǹkan kan ni bàbá ní pamọ́ tí ó fẹ́ kọjá pé lẹ́yìn ikú òun táwọn ọmọ ó ṣe wọ́n wá ń yan ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ sọ́sọ́ fún wọn wípé ẹ mọ́kànlélọ́kànlélọ́kàn wọn àti tí ń bá kú tán. sọ eléyìí òní ni pé ó sì kí agbọ̀nkájú agbọ̀nkán lọ kò sí nínú indọ́sì ọlọ́ni إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة والملائكة بعد ذلك ظهير قال لئن تتوبا إلى الله كيف كيف يتوبا لصدع الله وبا أي مجي إليك أخي أي méjì òun ni ọ̀rọ̀ náà bá ìǹkàtúbà ila Allah ìwọ Hafsa ká sọ̀rọ̀ àṣírí fún àti ìwọ Àìṣà tó sọ̀rọ̀ àṣírí náà fún kẹ́ bá ilé túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba pàpàdé bọ́kọ́t kúlù òkùnkùnà ọkàn yín tẹ́lẹ̀ ó ti sì sí agbọn ohun tí ó wù ní lọ́fẹ̀ tí ó fẹ́ tó jẹ́ pé kò ní gbẹ́ sí àlẹ́gbà àtàlà lọ́rọ́ sí. wàyí ń tẹ̀bọ́ ọ̀rọ̀ àlẹ́ ìtumọ̀ tẹ́ bá wa ṣe tààrùn dé ìlé lórí èyí ni pé tẹ́ ẹjọ́ gbìmọ̀ tẹ́ ẹ pawọ́pọ̀ ní àlẹ́gbà àtàlà lórí torí pé àwọn ìyàwó rẹ̀ míì tẹ́ ẹ̀fẹ́ kọjá pé wọ́n tó lọ jù ní pẹ́kípẹ́kí fa ìmọ̀ lọ́à هو مولاه ọlọ́run ọba ó ní olùrànlọ́wọ́ rẹ̀ wà jìbìrìl ànábì jìbìrìl náà kódà yóò kura iṣẹ́ ọlọ́run ọba lọ́lọ́ lórí ẹ̀ wà tọ́ọ̀lì ọ̀gbìnrin bẹ́ẹ̀ ni àwọn múmi ní òdodo àwọn náà ẹ̀yìn ànábì sàkọ́là ni wọ́n wà wọ́n mẹ́lẹ̀ ìkàtì bá àdàgbà àdìsàgbà yìí pẹ̀lú àwọn mẹ́lẹ̀ ìkàgbọ́n àwọn náà ó náà àfọ́ onímù yẹn sáré ó ní ìntẹ́wùjìá حفصة وعائشة إلى الله فقد وجد منهما ما يوجب التوبة wípé tí ẹ bá ilé padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tẹ̀rù ló padà kẹ́ túbá láti bẹ̀rẹ̀ wá ọlọ́run ti rí pé nǹkan kan nínú ẹ̀mí yín pé ẹ ti ṣe ẹ ti kábàámọ̀ lórí ìtọ́tẹ̀lẹ̀. ìkábàámọ̀ yìí a máa jẹ́ kọ́lọ́hún ọba kó forí jìyàn àìsù máa lẹ́kùnrin gúkúmá ìlà àmàkàtà ìmọ̀ àtẹ́yàwó lọ́sùnlọ́lá nígbà tí ọkàn tó sì ti gbé àdẹ́nìkà àtàlà ìlẹ́tẹ̀ sí ní ìṣá ìtẹ́kù níbi pé ẹ̀kọ́ àti ìrẹ̀ jáde wàyí ń ta àwọn náà àlè ìbọ́tẹ̀ báyìí lè ran ayé lọ́wọ́ lórí rẹ̀ tẹ́ẹ̀sẹ̀ nǹkan míì tí ọ̀fẹ́ bìmáyà tó wù ní èsì yóò jẹ́ kí ó pa àmẹ́ta àkálà lára fàyín lọ́mọ àwọn yíyó wà náà fèrè ọlọ́wọ́ ọba ó ní olùrànlọ́wọ́ rẹ̀. وجبريل وصالح المؤمنين بان جبريل náà àti àwọn mòmìnì òdodo àwọn náà wọ́n rà lẹ́gbàá sọ́nà lọ́wọ́ rẹ̀. والملائكة بعد نصرة الله أعوانا له بين أو ملائكة أنا لين ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá àwọn náà ìrànlọ́wọ́ ni wọ́n ti fàlẹ̀ ìṣàtọ́nà wọn sọ̀rọ̀ àlàmẹ́yìn ìdíyí wọn yọ àrí àwọn náà ìrànlọ́wọ́ rẹ̀ ní fún gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ pa àwọn ìṣàtọ́nà nípa àbí tó bá dọ́kà. Aya yìí ó fi hàn pé kò sí arákùnrin kan bó ti wulẹ̀ tó tó nínú ọlá rẹ̀ bó ti wulẹ̀ tó tó nínú agbára rẹ̀ kódà bó ti wulẹ̀ tó tó nínú gbàngbà rẹ̀ tí máa dẹ́rù bàyà kò tó nǹkan kan níwájú ètò obìnrin ètò obìnrin méjì lásán ó ní ìrànlọ́wọ́ pọ̀ tó báyìí. ìrànlọ́wọ́ ọlọ́run ti jìbìrì àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn màláìkà lórí obìnrin méjì. eléyìí jẹ́ pé himna kéyìnà himna àbíyìn ètè wọn ó tóbi gẹ́gẹ́ bọ́ọ̀lù ìtìsọ́. وإن تظاهروا عليه tẹ́ ẹ bá ra yín lọ́wọ́ lórí ẹ̀ka yín lọ́mọ àwọn ọmọ ìlà ọlọ́run ọba oní olùrànlọ́wọ́ rẹ̀ وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك بعد ذلك ظهير bẹ́ẹ̀ni jibril àtàwọn ẹni rẹ nínú àwọn múmi àti màláìka gbogbo wọn olùrànlọ́wọ́ àlejò sọmọlọ́wọ́ àlejò sọmọlọ́wọ́. eléyìí ó fi hàn pé hadith tí sọ̀rí Bukhari Imam Bukhari àti Muslim tó gbé jáde nínú síra wọn láti ọ̀dọ̀ Aisha àbí lórí ìtẹ̀lẹ̀ Hafsa àti Aisha tí àyà ìkọ̀kalẹ̀ lórí ẹ̀. òun ni pé abdullahi ibn abbas ó ní lam azal حريصا أن أسأل عمر عن المرأتين من أزواج النبي صلى الله عليه وسلم اللتين قال الله تعالى إن تتوبا إلى الله فقد صغت قلوبكما قلي أكامي أولي gbogbo mo dáhùn kúrò láti di سيدنا عمر عبد الله Abbas عباس، tí a lẹ́nu àṣálà òkú kò ju bí ọmọ ọdún mẹ́rìnlá lọ. Sayyidina Abubakar ó ṣe kìláfà rẹ̀ ní ọdún mélòó ọdún márùn àti oṣù bíi mélòó kan. Nígbà náà Abdullahi ibn Abbas wọ́n máa jẹ́ bí ọmọ ọdún mélòó nìyẹn bí ọmọ ọdún nineteen to eighteen. So, láti ìgbà tí Sayyidina Umar wá ti wá ti do khalifa ló ti mú Ibn Abbas lẹ́gbẹ̀ẹ́ ṣé ti jẹ́ àwọn sàhábà wà bínú wípé kí ló dé tó fi máa ń pa ọmọdé wọnú ìjókòó àwọn. torí pé òye àti ìmọ̀ tọ́lọ̀wọ̀ bá fún un torí pé àlẹ́ sàkánná ó ṣe àdúrà bẹ́ẹ̀ ó wá ní ní ògbò ní òyẹ mò ń tóbi láti di Sayyidina Umar ìdí tí ó ti jẹ́ pé Sayyidina Umar ní òbí léèrè tó ń tẹ́ àwọn ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí gbogbo ó ní mo fẹ́ mọ àwọn owó lóbìnrin méjì nínú àwọn ìyàwó àlejò sallallahu alaihi wa sallam èyí tí ọlọ́run sọ̀rọ̀ nípa wọn torí ìǹtà tí ń bá ìlànà tẹ́ ẹ bá ilé tí ń bá èyí méjì yìí lọ ọlọ́run ọba ọ̀pọ̀dé fọ́wọ́ kòlò òbúkòlò tẹ́lẹ̀ bá àmọ́ ọkàn yín ó ti yẹ sí agbọn wípé ẹsẹ̀ àbámà lórí ìtọ́kẹ̀lẹ̀ ọlọ́run ọgbà tuntun gbà yín ó ní mo fẹ́ fi sẹ́yìn fún àwọn ọmọ àwọn ọmọ nílò àwọn ìyàwó amẹ́ríkà àtẹ̀wọ̀n حتى حج عمر وحجت معه بواد دوري بكي عمر لو في حج èmi náà wá ṣiṣẹ́ hajj pẹ̀lú ẹ̀ àjọ wà pẹ̀lú ẹ̀. فلما كنا ببعض الطريق عدل عمر وعدلت معه بالإداوة فتبرز nígbà táwọn àlójú ọ̀nà ṣẹ́yìn máa ń mọ̀ ó dúró èmi náà dúró pẹ̀lú ẹ̀ ọwọ́ wọnú ìgbẹ́ èmi náà tẹ̀lé lẹ́yìn pẹ̀lú omi orí pé mo mọ̀ ẹ́ pé ó fẹ́ di àbùkátà mi. lẹ́yìn ìgbà tó wá gbọ̀nsẹ̀ tán wọ́n gba omi tó lò ó tó mà ni pàtàkì fún àwọn àyẹ̀dẹ́ yìí wọ́n wá wá mo bu mo wá bu omi fún títí ó fi sàlùwàlá pẹ̀lú omi náà nígbà tí wọ́n ń lọ ní rẹ̀ nìkan á níyá من المرأتان من أزواج النبي صلى الله عليه وسلم اللتان قال الله لهما àwọn àwọn onírú àwọn ìyàwó ànábì tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa wọn ń tẹ̀kú bá ìlà lọ́ọ̀rí sọ̀bọ̀sọ̀bọ̀sọ̀ ìdíkùn. قال عمر قل سيدنا عمر رضي وأجب لك يا ابن عباس إذا إن كي من بلور وابن عباس bó tilẹ̀ jẹ́ pé ọmọ ṣẹ́yìnlẹ̀ ọmọ àlọ́kàn bẹ́ẹ̀ tí ṣẹ́yìnlẹ̀ ọmọ kì í fẹ́ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà torí ìṣẹ̀lẹ̀ ní tó bà lẹ́rù lọ́wọ́ ni yí àhọ́sàtú wà àìṣà ó ní hafsa ni àti àìṣà níbi ìdáhùn rẹ̀ náà ọmọ rẹ̀ lọ́kọ́kọ́ dárúkọ ẹ̀rí dókítì tó bí ثم أخذ يسوق الحديث nígbà náà lọ wá bẹ̀rẹ̀ ń sàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà yìí ti sọ̀kalẹ̀. Oni kunna ma'ashara Quraysh qauman naglibu nisa'ana. Ó ní àwa Quraysh a jẹ́ èèyàn pé alágbára lórí àwọn ìyàwó wa. Aborí wọn ń tá bá kọ̀ wọn ní Tá a bá ní ọ̀gbọ́dọ̀ títẹ̀ kó o ní kòkòrò títẹ̀ náà. èyí ni pé akápá wọn. فلما قدمنا المدينة نبكى وسيدنا لك مكة في المدينة وجدنا قوما تغلبهم نساؤهم àwa pàdé pàlú àwọn ọ̀rẹ́ kan kọ́tẹ́ pé àwọn ìyàwó wọn wọ́n lágbára lórí wọn ó àwọn ó ní pàpàpìkà nìkan àwọn ẹ̀yẹ̀kà àlẹ́mnà lórí ìdáyà nígbà tí wọ́n ń wọnú ara wọn àwọn ìyàwó wa wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ orí tí àwọn ará nàìjíríà ń ṣe àwọn náà bẹ̀rẹ̀ sí kọ́ wọ́n ń ṣe fáwọn náà. قال وكان منزلي في بني أمية بن زيد lásìkò yẹn ilé tí mo gbé wọ́n wà nínú yẹn pẹ̀lú Israel أطالب أمية ابن زيد لأوالي أوالي أجد من مدينة فأنت أوالي أو سكت أنت أمينو آه، آه، هوني فتغضبت قوما على امرأتي فإذا هي تراجعني ó ní mo bá bínú sí ìyàwó mi tí n bá sọ̀rọ̀ lòun náà bá sọ̀rọ̀ padà léyìn tó ti sí èyí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ fàǹkọ́pù àǹtọ̀rọ̀ ọ̀dùnrún eléyìí ni ọkàn mi kọ̀ ìpẹ́ a èyí ti sí ìyàwó mi ó fi máa dá mi lóhùn tí n bá ń sọ̀rọ̀. فقالت من تنكر أن تراجعك فوالله إن أزواج النبي صلى الله عليه وسلم لا يراجعنه lọ́wọ́ sọ ìyàwó ẹ̀ wá sọ fún mi kí ni tí òun ṣe lè máa sí eléyìí ó ti di nǹkan tí tó wà ní tọ́lá torí pé tó ọba délé àlẹ́sà sọ̀rọ̀ ìgbà àwọn ìyàwó ẹ̀ka àwọn náà máa ń dá lóhùn ọba sọ̀rọ̀ eléyìí ọwọ́ ajẹ́ tí ó ṣe fàǹfàlọ́tù fàdàkọ́ǹtù àlà Hafsa ó ní lòun bá mú aṣọ kan lòun bá lọ sí ilé àlẹ́sà àṣálà òun ò dóńbì kankan ju yàrá ọmọ òun lọ nígbà tó ń gbọ́dọ̀ rẹ̀ lóní lòun bá sọ fún pé àtúrọ̀ sí ìyìnà rọ̀súlọ̀ máa ìsọ̀mọ̀ bá wà rí ọ̀sán náà ṣùgbọ́n tẹ́lẹ̀ ò sọ ní sí àlẹ́ ìgbà sọ̀rọ̀ yìí náà máa sọ̀rọ̀ padà فقالت نعم لو أنا دائما أنا سأقدر فقلت أتهجروه إحداكن اليوم إلى الليل سنو طري وكنوي أما جناما يرى من استعسل لا تعرف عليه قالت نعم ونبين يا ما سلي سيدنا عمر لي كنت قد خاب من فعل ذلك منكم سبب يوم تبنوني وتفوتوني

wọ́n ń kọ́kọ́ máa rẹ̀ pé láti rọ́ọ̀dì rí ọ̀tún nìgbà sọ́nà bá wọn kò sàn ìwọ́ o má bá wọn sọ̀rọ̀ padà sí àlẹ́sà àtọ́nà wọn láti àlẹ́ yìí ṣe à kódà wọn ti ẹ̀gbọ́dọ̀ bí ní nǹkan lé ọ̀gbọ́dọ̀ bí ní أن كانت زارتك هي أوسم وأجأ وأحب إلى رسول الله ما جاءت يوصف تلك أنا جبير قلنا نتاع نسع سنة نسع كتير بيني بابار كانوا نتاع نسع سنة ثانيا في سيدنا عمر بن أمي عائشة قلنا وكان الإجار من الأوصاف mo ní lébọ̀ nìkan láti nínú àwọn ará Madina فكنا نتناوب النزول إلى رسول الله صلى الله عليه وسلم إليه لتصوى لنا ولواجه إميره أجل في السن láti wá sí ilé àgbẹ̀sà àtọ́nà tó ń bá wá ìjọ kan àbíjọ méjì òun ó lọ sí ibi iṣẹ́ rẹ̀ láti lọ wá ìjẹ èmi ní ọ̀wà lọ́jọ́ méjì gbogbo ń tọ́ka tẹ̀lẹ̀ lọ́jọ́ méjèèjì ni èmi ọ̀ sọ fún mi òun náà tó bá wá ń tọ́ka tẹ̀lẹ̀ lọ́jọ́ méjèèjì yọ sọ fún mi. ó ní mo bá retí rẹ̀ láti wá kó tètè dé lásìkò náà àti nǹkan ọ̀pẹ àwọn yahood wọ́n ń péjọ láti ja ogun pẹ̀lú àmẹ́fà àtọ́lá àtàwọn ará nàìjíríà nígbà tó wá rí pé ọpẹ fún tó dé wọn ni fàdébẹ̀là fún ìdè tó máa jáde ìṣà àrà nígbà tí ara lébọ̀ mi ó dì ọwọ́ adé lẹ́yìn ìṣà fàbọ́rọ̀ bàbá mi tó máa nàdáni wọ́n bá bẹ̀rẹ̀ sí gbálé lẹ̀tọ́ léèmí ó wá ń pè ní kọ̀kọ̀rọ̀ sí ilé ló bá jáde sí ló bá ní hádàtà amúrò làbí ó ní nǹkan tọ́nà tẹ̀lé ó tóbi ló bá ní pé kì ṣe pé àwọn ẹjọ́ Yahudi ni wọ́n fi gbógun tì wá قال لا بل أعظم من ذلك وأطول lọ́wọ́ ni rárá o ń tọ́sẹ̀lẹ̀ ojú olè ń lọ. kí ni tí ó tún ju pé wọ́n gbógun ti yàn yóò tó jù lọ tọ́tẹ́lẹ̀ oní sọ́nàkọ̀ nàbí sallallahu alaihi wa sallam nìkan ṣé ń tọ́tẹ́lẹ̀ tó tóbi ni pé àlẹ́sà sọ́nà ọkọ̀ àwọn ìyàwó سيدنا عمر بني فكنت قد خابت حتى وخطرت قل المباني حتى ó ti ṣòfò ní tí ó ti jẹ́ kó wà nínú àwọn tí àlẹ́sà aláwọ̀ bínú títí ọkọ̀ ọ̀lẹ̀ kọ̀dí kúntù àbúrò hàn dàtà ìwà ó ti ti lé òkè rú ìkàdá ìtẹ̀lẹ̀ ó ti wọ́ọ̀lù ẹ̀rọ hátà ìwà àkànlẹ́yìn kọ̀pù nígbà mọ́ wá sí ọ̀rọ̀ àtìbá kan ṣẹ̀dẹ́tù àlẹ́yìn àtìyá bí ọba bá tọ̀ lé ọba múlẹ̀ àlẹ́sà aláwọ̀ àríwọ̀ sẹ́lá fún bí àlẹ́sà sẹ́lá wàáyé kẹ́kì onímọ̀báwọ̀ yàrá hafsa bó bá rí pé ó tuntun fàkúntù àtọ̀lákọ̀kún náà rọ̀tún lọ́gbà bàbá ẹni tí ṣe ní nǹkan ìfẹ́ àlọ́kà àtọ́lá nǹkan ìwé lẹ̀ فقالت لا أدري ما هو هو ذا معتدل في هذه المشرعة ó ní òun ọ̀nà ìfẹ́ ìkọ́lẹ̀ ní àbí kí ni ọ̀rọ̀ mọ̀lẹ́kọ́jẹ́ ṣùgbọ́n ẹ̀lẹ́sìn àtọ́lá ti wà nínú àgọ̀ kan tó jókòó sí ọ̀jáde inú ẹ̀. tọ́ba ẹni jáde ó jáde gbogbo mi àti kẹwọ̀ ibẹ̀ ni ń sò pẹ̀lú afẹ́fẹ́ òtútù àti ilẹ̀ ẹlẹ̀ yẹpẹ̀ ìrètí àlẹ́sìn àtọ́lá ti wù yẹn. وني فأتيت غلاما له أسود فقلت استأذن لعمر وني مبوابا أما أما بكر gẹ́gẹ́ bí ẹni tí máa tọ́lọ́ gbogbo ẹni tó bá fẹ́ wá sọ́dọ̀ òun kọ́ wá gba àtẹ lọ́dọ̀ òun lá níwájú tó tó jẹ́ kí ó ń tọ̀ òun wọlé. Wà á sọ fún pé lọ sọ wá òun. ó ní ní ọmọ yẹn bá lọ ọba dá padà nígbà padà ó ní ẹlẹ́sìn àtẹ́lẹ̀ ń dákẹ́ kọ̀ ọ̀dọ́ òun ó ní lòun bá yí ríṣẹ̀ padà òun lọ nígbà tó lọ òun tó òun tó padà wá dípẹ́ ó padà lọ sọ fáwọn ẹ̀sìn àtẹ́lẹ̀ pé ó mọ̀ òun bẹ̀ lẹ́yìn ẹnu wọlé àlẹ́sà àdámà ń dákẹ́ ọ̀dún ìlú. ẹlẹ́ẹ̀kẹta Umar wa ti yẹ́sẹ̀ padà yóò máa lọ wọ́n bá àwọn èèyàn nínú mọ́tíláṣí táwọn náà borí kodò. ó ní ní ọmọ náà bá parí wa pé ẹlẹ́dìkà àdámà ló fẹ́ ìrànwọ́ lé. ó ní ní ó bá wọlé. onígbà tó ń wọlé òun sálámà sí àlẹ́sà àtọ́nà àlẹ́sà àtọ́nà ń dá òun lò òun wá rí pé àlẹ́sà àtọ́nà ń tẹ́kù wọ́ lórí ìyẹ̀pẹ̀ àti ẹni tó ti gbó lẹ́yìn tó ti fẹ́ ti ṣe àmì sí ara àlẹ́sà àtọ́nà. فقلت أطلقت يا رسول الله نساءك مواد ليل في ولم تلو الداخل على وعور واقعية ولني ألسى كما بطلين سوي فقال لا ولي أراه هي أخوة فقلت الله أكبر لو رأيتنا يا رسول الله وقلنا معشر قريش قوما نبلغ نساءنا ni saidna umar ɗo ba ke haddara ɗo ba ni huwa nani o wa àwọn tó yẹ pé ní mẹ́ta á ju agbára àwọn ìyàwó wa lọ ṣùgbọ́n ní àwọn adé mẹ̀dínà tọ́jọ́ bẹ̀rẹ̀ sí ló pọ̀ mọ́ àwọn obìnrin mẹ̀dínà wọ́n bá di pé wọ́n já wa ló ń da abẹ́ ń bẹ́ẹ̀ ni ọmọ ìyàwó mi sọ fún mi pé àwọn ìyàwó rẹ̀ náà máa dán olóò ṣùgbọ́n sí lóòótọ́ ni àríkà dàbẹ́ǹkà àtẹ́lẹ̀ bá ti gbórí sókè ọba wù ọba lẹ́yìn ó ti gbórí sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n mo ti lọ kìlọ̀ fún ọmọ mi mo ti sọ fún pé kò gbọdọ̀ para wé Aisha torí pé Aisha òun oníkẹ̀kí jù ó ní ní Alexa sọ́nà bá tó ń borí sókè ló tún rẹ́rìn tó bá tún gbé nìkan lọ ó ní bàbá sọ pé àtàkùn ya Rasulullah tí mo lọ jókòó sí ọ kí n bọ́ lòpàdé ẹ̀. النبي صلى الله عليه وسلم نعم قل فجلست فرفعت راسي في البيت فوالله ما رايت فيه شيئا يرد البصر الا اهدى ثلاثه فقلت ادعو الله يا رسول الله ولما مراجعه كان مراجعه النبي صلى الله عليه وسلم والسلام في يوسف وقال شيء يعني mo bá sọ pé ilé ìṣẹ́ ọlọ́run kí ló dé kí èyí ṣe náà ó sì nà fún káwa náà tó bí àwọn àwọn rúùn àti àwọn káárì bí wọ́n ti tó kí wọ́n náà kọ́ ọmọ ẹgbẹ́ nínú ọlá báwọn ọba àwọn bí ti ń gbé nínú ọlọ́ọ̀la. nígbà tí sẹ́yìn náà wọ́n máa yìí lẹ́lẹ́sọ̀ àtọ́lá ń bá dìde jókòó. لو بني في الشك انت يا ابن خطاب وتي قلت يمتي لوري تي وتيجي من مين يعني بيت لو بني استغفر الله لو هو اقول لك والله فدايتي ولا في مصر اوكي جوبيت قولي يا ابن خطاب اولئك قوم عجلت لهم طيباتهم في الحياه الدنيا àlẹ́sà àtàlára ní tó láwọn ẹ̀gbọ́n tó rí nǹkan dárúkọ àwọn fáris àtẹrù àwọn ẹ̀yẹ ọlọ́run pèsè ti ìgbádùn wọn fún wọn nílé ayé nítorí pé wọn ò ní gbádùn fún ọgbà lọ́dọ̀ ọ̀gbẹ́gbà ìfẹ́ra gbogbo ìgbádùn tọ́lọ́ wọn fẹ́ jẹ́ pé wọ́n jẹ gbogbo ilé ayé náà ni wọ́n ti jẹ pátápátá ìdí nù tó fi rí wọn tó ń gbérù gbé báwọn. wọ́n ní mo búra pẹ̀lú ọlọ́run torí ìjọba mi èyí ni pé Islam yóò dé ibi tí mo wà yìí dé gbogbo àyíká ọ̀run àti Paris ọ̀hún gbogbo ìpátá ó ní Islam òhùn. Islam pàpàdé bẹ́ẹ̀ ni lásìkò tẹ̀síwá ó máa tí wọ́n jọ sọ̀rọ̀ pẹ̀lú àlẹ́ ìsàn àtẹ̀lẹ̀ so inú bẹ̀yẹ ni àlejò àtàláwà fún twenty nine days ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n so lálẹ́ twenty nine days yẹn àlejò wa jáde yàrá tí ó kọ́kọ́ wọ̀ ó ní yàrá Aisha. lọ́ba ni ya Rasulullah ọ̀sẹ̀mtà ألا تدخل علينا تعني شعرا إنك دخلت علي من تسع وعشرين ولدي ولو أبو عيدوني أولي وصدوا فسكا قلت وأول يراني وني على ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ipe láti gbọ́ tó ti yìí lọ́wọ́ kájọ́ òní lọ́gbọ́n náà pé oṣù lẹ́yìn lànàbí ọ̀sọ̀ wípé ilẹ̀ ṣàrọ̀ fífú wà ìṣòro wípé oṣù twenty nine ní sọ̀rọ̀ tòtò báyìí lè pé ọgbọ̀n àrùn oṣù ni àìrí oṣù yẹn yóò jẹ́ kẹ́ ẹ sílẹ̀ kẹ́ ẹ fi ọjọ́ ọgbọ̀n yẹn lẹ̀ ẹ wá ní ọjọ́ kan torí àsìkò àwẹ̀ àbí àsìkò gbígbé àwẹ̀ sílẹ̀. àlẹ́sà sẹ́nà bá sọ pé ìdí tí mo wọ yàrá rẹ wá mo fẹ́ jí sí ọlọ́run ọba fún ọ ni torí pé ọlọ́run sọ pé yá ayọ̀ nàbí كل أزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كن تردن تردن الله ورسوله والدار الآخرة فإن الله عد للمحسنات منكن أجرا عظيما ọlọ́run sọ ayà kalẹ̀ fún mi olùlọ́wọ́ jíjẹ rẹ̀ sọ bí n ti ṣe jíjẹ rẹ̀ tó gbogbo àwọn ìlókù rẹ̀ náà nítorí mo wọ yàrá rẹ̀ wá lẹ̀ òní pé ọlọ́run sọ pé ìwà ẹ̀lẹ́dùn sọ fáwọn ìyàwó rẹ̀ tó bá pé ọrọ̀ ilé ayé lẹ̀ fẹ́ àti àwọn ẹ̀kọ́ rẹ̀ ẹ̀wá tí èmi àìlẹ́sà àtàlà ti ń fún ilé ìtàn ilé ayé tí wá fi ń sí ẹ̀kẹ́ máa lọ. tó bá sì jẹ́ pé ọlọ́mọdé bá ń fẹ́ àti òṣìṣẹ́ rẹ̀ àti ọjọ́ ọ̀gbẹ́lẹ̀ àtẹ̀hánà ọ̀kẹ́ màdájú pé ọlọ́run ọba ó ti pèsè fún àwọn tí wọ́n síwájú kí àlẹ́sà àtẹ́lẹ̀ ni àlẹ́sà àtẹ́lẹ̀ bá sọ pé ìwọ àìsà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí ọ̀pá dandan kó o tètè dáhùn rẹ̀ o lè lọ sílé àwọn òbí rẹ̀ ẹ̀gbọ́n lọ sí jíròrò lórí ẹ̀ nígbà ẹ bá sọ ìṣe àbúrò ìṣe bá mú mi méjèèjì ó ní pé ìmọ̀ ọ̀fọ́jẹ́ pé ẹ̀sán ilé ayé lẹ kí n fún yín lẹ́bùn

yàrá àwọn ìwókù náà ìwé kàǹtì wọn wọn láwọn ìyá ọlọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀. so ìdí mi tó jẹ́ pé ìkọ̀sílẹ̀ náà kò ṣẹlẹ̀ nígbà tí ọlọ́run ní ata rabbuhu in tallaqakunna an yubdila an yubdilahu azwajan khayran minkunna muslimat. مسلمات مؤمنات قانتات قانتات سائبات عابدات سائحات سائحات كذبات وابتارا ọlọ́run ni tí ó bá ti ẹ̀wà tẹ̀lẹ̀ fẹ́ àmì ìpàṣẹ náà ó kọ̀ sílẹ̀ ní ìyàwó ẹ̀ ọlọ́wọ́n ọba yóò ṣe ń di ọ́pá àrọ̀ yín pẹ̀lú àwọn ìyàwó tó dáa jù yín lọ. láwọn ẹ̀fọ́ yẹ pé mùsùlùmí ni wọ́n ni wọ́n àwọn tí wọ́n ń jọ́sìn tí wọ́n ń fara jọ́sìn ni wọ́n àwọn ń sọ̀rọ̀ àforíjì gbogbo sí ni wọ́n láwọn wọ́n máa ń balẹ̀ wọ́n sì máa ń ṣe tẹ̀sí nínú àwọn ọmọdé ọwọ́ láwọn tọ́lọ́ wọn bó fi pa ọ̀tún. Àyà yìí àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ní afa rabbuhu in talaqa kunna ayyatuhal zawjat wípé ó ṣeé ṣe tí àlẹ́jìká àtọ́lẹ̀ tó bá ilé sọ̀rọ̀ sílẹ̀ ìrìnàwó ẹ̀ ayé ìgbàgbégbà hù bá dànà lè kúnnà kọ́lọ̀ wo gbéyàwó mi fún pààrọ̀ yín zọ̀wọ́dẹ́tù khadi'at lillahi bis-sa'a láwọn ìyàwó bẹ́ẹ̀ pé wọ́n máa tẹ̀lé bá fọ́lọ́ láti máa tẹ̀lé àti ọlọ́run ọba mu'minatun billahi wa rasulihi láwọn tí wọ́n gbàgbọ́ sí fún ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ muti'atu lillah tí wọ́n máa tẹ̀lé ìyọnu ọlọ́kọ́dọ̀ wá ìyọnu ọlọ́run tó ti máa tẹ̀lé ìtì ọlọ́run pápá wọn láti rẹ̀ raji'atu ila ma yuhibbuhu Allah ní kọ̀ọ̀án láwọn tó ṣe wọ́n máa padà sí tọ́lọ̀ ń bá fẹ́ kẹ̀kẹ́ rọ́ọ̀sì ìdájà tì nílá léè tó ẹ̀kọ́ wọn máa jókòó fún ọlọ́run lọ́dọ̀ tó pọ̀ sọ ìmáà àwọn tó wọ́n máa gbà wẹ̀ mẹ̀lúnà tẹ́yìnbá wà mẹ̀lúnà àpá nínú wọn àwọn adélébọ̀ ń bẹ nínú wọn náà àwọn ọmọdé wà tọ́lọ̀ áyà yìí ìdẹ́rùbà ló jẹ́ fún àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wa sallam ìdẹ́kẹ̀ẹ́sẹ̀ bá kọ̀ǹtínú ń tẹ̀ǹtẹ̀ tí Ànábì àkọ́lá ti bínú nítorí ní wọ́n yàrá ẹnìkan kan yín oṣù kan nígbà ẹ̀ bá tún lè ṣẹlẹ̀ tí a bá fún Ànábì àkọ́lá níyọ̀ǹda kọ́kọ̀ yín sílẹ̀ sọ ní kí ọ̀sẹ̀lẹ̀ ni pé ọlọ́run ọ̀pá àwọn yín pẹ̀lú àwọn obìnrin tó jù a ti mọ̀ pé obìnrin ń fẹ́ bẹ́ẹ̀ a sọ pé irúfẹ́ obìnrin lè tọ́jà àwùjọ rẹ̀ fún ọba lọ́dọ́ òṣèbìnrin tí orí rẹ̀ wù. àwọn obìnrin tọ́lọ̀ ó fi pààrọ̀ yìí mùsùlùmí láti àwọn tó ń pé wọ́n jọwọ́ jọ tẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ọba gbogbo ohun tí ọlọ́run bá pa láti ẹni wọ́n tẹ̀lé torí pé kí ni mùsùlùmí ni wọ́n. múmi náà àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n lè tó pé pérépéré torí pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n gba àwọn màláìka rẹ̀ gbọ́ àti síra rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀. wọ́n ti lera mọ́ sísè ọlọ́run ọba àti ìtẹríba kọ́nà ọ̀nìkà àwọn tí wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àti tòjúfẹ́ ṣàtìbáàt láwọn tó máa ń túbá ní gbogbo ẹ̀ṣẹ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ túbá wọn sì máa ń padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà. àábìdáàt àwọn tí wọ́n máa ń ṣe náà pẹ̀lú ara ṣàìhàt àwọn obìnrin wọ́n máa ń gbáwẹ̀ ní gbogbo ìgbà. sẹ́yìn bá ti wà ọ̀kan nínú wọn as-sayyibat àwọn adẹ́lébọ̀ sayyibat jam'u sayyib wa hiya man sabaqa laha az-zawj omi obìnrin tó bá ti lọ́kọ rí omi wọ́n tẹ̀lé sayyib. wa abkar jam'u bikr wa hiya man lam tu'ashir ar-rajula omi obìnrin tí ò sí ìgbésẹ̀ ọkùnrin kan omi à ń tẹ̀lé abkar. tó ní kúkúrú ọlọ́run ṣe ìkìlọ̀ fún àwọn ìyàwó àlejò sọ̀rọ̀ àfẹ́lẹ̀ nípa pé kí wọ́n kó ìnira bá àbí pé wọ́n tó kí wọ́n pa ẹnu pọ̀ lórí àlejò sọ̀rọ̀ àfẹ́lẹ̀ kọ́ wá ṣe tí ó lé lára ife tí wọ́n bá ilé ṣe bẹ́ẹ̀ ọ̀run ọlọ́run yọ pàṣẹ ife kọ́lọ̀ wọn kọ̀ wọ́n sílẹ̀. tọ́wọ́ àdí pé ipò tí wọ́n ní láti máa jẹ́ mùmàhátù mùmìnì òní jẹmọ́ ipò tí wọ́n nígbà tí ń pè wọ́n ní ìyá múmìnì òní jẹmọ́ ọlọ́run àtẹlẹsẹ àwọn obìnrin ní lè kó lóore jù wọ́n lọ nípa pé ẹni rere ni wọ́n wọ́n ti ń páyà ọlọ́run ọba yóò sì máa tọ́jú ọkọ wọn òun ó sì ṣe nípa tí ń pààrọ̀ ni àwọn tọ́jú ọmọdé nu wọn àti àwọn tí wọ́n jáde lébọ̀. sọ eléyìí dájúdájú ìbàlẹ́rù ló jẹ́ fún àwọn ìyàwó àlẹ́sà kánà ìkìlọ̀ láti nígbà. kẹ́yìn náà ó máa ẹni ọlọ́run ti fún mi ṣe kò ń jẹ nǹkan mẹ́ta òun jẹ́ kí ẹni náà ó máa ó pọ̀ sí mẹ́ta lọ ṣùgbọ́n èyí tó pè ní lẹ́ka bí ó ní kúntù ya Rasulullah law ittakhadhta maqama Ibrahima musalla ó ní mo sọ fún àlẹ́gbà sọ́nà ìpè kí ló dé tó mú àyè ibùdó àlẹ́bí Ibrahim tó fi ṣebi tó ti máa ṣe ọ̀rọ̀ ó ní mo sọ̀rọ̀ sọ́kọ̀ pẹ̀lú ọlọ́ni wà kẹ́kẹ̀ẹ́dú mímọ̀ kọ́ mi Ibrahim musalla ẹ mú níbi ẹsẹ̀ dúró ànábì Ibrahim ẹ̀ máa kí òun níbẹ̀. ẹlẹ́ẹ̀kejì qultu ya Rasulullah yadkhulu alayka al-barru àwọn tó ń wá tọ́dọ̀ rẹ̀ nínú àwọn ẹni lé ń bẹ nínú wọn nínú tí wọ́n sì ní àwọn tó jẹ́ ní ibi ń bẹ láwọn ìyàwó àti nàfàrà àtàwọn oníṣèjì wọn a máa rẹ̀ wá. nínú ẹ̀mí wọn ọ̀gá فلو أمرت الأمهات المؤمنين بالحجاب كيلو دفع أعوان بيرين أعوان أمهات المؤمنين هو طاولة يتوما في أصبوجي حجاب طوما وحجاب طوما بوجود على wọn lóò tó jẹ́ pé ó fi hàn pé síwájú ááyà فأنزل الله آية الحجاب قل إن الله بقى آية الحجاب كان ẹ̀rí pé ohun tí sẹ́yìnà ọwọ́ tó wò é sí tó sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ lẹ́yìn rẹ̀. ó ní ẹlẹ́ẹ̀kẹta bàlágà ni màá sábàbí nàbí sallallahu alaihi wa sallam bá àbàlùsáì nígbà tí mo gbọ́rọ̀ yìí pé àlẹ́sà àtẹ́lẹ̀ ó bínú sí àwọn kan nínú àwọn ìyàwó ẹ̀ mo wá lọ bá wọn ní pé irú tẹ̀ǹtẹ̀ yìí báyìí ẹ̀ ń fi àlákà àtẹrẹ nì tó bá yẹn lè bí àlẹ́sà àtẹ́lẹ̀ nínú ẹ̀sìn mọ̀ pé ọlọ́run náà ó bínú pẹ̀lú ìbínú rẹ̀ yọ pé ń kọ̀ yìí. ẹ sì mọ̀ pé kọ́nà bí àrùn sàkánà bá ilẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ ẹ mọ̀ rò pé ilẹ̀ ẹ dá jù. ọlọ́run pààrọ̀ àwọn obìnrin ní ìbọn lóore fún yín bọ́ lóore jù yín lọ. tó irú bí sẹ́yìn ọmọ kó ti sọ báwọn ìyàwó àrùn sàkánà lórí ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni àyà sọ̀kalẹ̀ wípé àtàrọ́kùrú ìǹtọ̀lọ́kọ̀kùnà fáyọ̀ bàdìlà àjọ ipe ọlọ́run ọba rẹ̀ ó lè pààrọ̀ fún lẹ́yìn ìgbà tó bá kọ̀ yín nìkan kí wọ́n pààrọ̀ lọ nínú àwọn mùsùlùmí àwọn mùmínì àwọn tó yẹ pé wọ́n máa ń padà sójú ọ̀nà sójú ọlọ́run ní gbogbo ìgbà tó máa ń tún bá àwọn tó máa ń jọ́sìn kan tó máa ń gbá nínú àwọn obìnrin àti àwọn ọmọdé. eléyìí kò ń jẹ́ pé àwọn léyìí tó jẹ pé èyí tí ọlọ́run fún àlẹ́ sẹ́yìn ọmọ ah, ó pọ̀ ju mẹ́ta lọ ọwọ́ mẹ́ta yìí náà ló pọ̀. sọ kẹ́lìmà àṣà ó ní kẹ́lìmà jẹ́ pé a máa ń sọ pẹ̀lú ìrákà kì í kẹ́lìmà tí ó jẹ́ pé ó máa ń túbọ̀ sí pé nǹkan tẹ̀lé lóòótọ́ lóòótọ́. ṣùgbọ́n ṣé lóòótọ́ lànàbí kọ ìyàwó àwọn ìyàwó ẹ̀ ó kọ̀ wọ́n sílẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ torí pé ibi àwọn sàhábà tí wọ́n rí ohun tó túmọ̀ tuntun yẹn ni pé àdẹ́sà àtẹ́lẹ̀ ti kọ àwọn ìyàwó ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kíkọ̀ ọlẹ̀ nígbà míì ó lè túmọ̀ sí pé ó ṣùgbọ́n àyà èyí tó wà nínú ṣúrọ́tù àtàríyìn àti èyí tó wà ní ṣúrọ́tù àdá ó fi mọ̀ pé ìkọ̀sílẹ̀ náà kò tẹ̀lé fẹ́ẹ̀fẹ́ wọ́n máa wà á lọ ní orí àyà yìí ó káàkiri dúró èyí tá a kọ tó ṣe déédéé ọlọ́run tó tó wá ń dá dẹ̀ èyí tí a ti àti ṣe. قاله في كورية الجمعة السلام عليكم ورحمة الله وبركاته.